ọlọ́run sì lẹ́tọ̀ fún wọn gbígbé wọn lè lo gold wọn sì lè lo silver wúrà àti fàdákà ọ̀tọ̀ fóbìnrin láti lò torí pé nǹkan gelele yìí ọlọ́run sì lẹ́tọ̀ fáwọn obìnrin láti lò kódà wọn lè lo sọ harir ní ilé ayé ń bì kìí ṣe èèwọ̀ fáwọn ṣùgbọ́n ọkùnrin èèwọ̀ lọ́jẹ́ lórí tiwa ìpè ká lo gold èèwọ̀ lọ́jẹ́ lórí wa ká lo silver wúrà àti fàdákà kò tọ́ sọ́kùnrin láti lò torí ẹ̀ a gbọ́dọ̀ kíyè sára àwọn obìnrin ló máa ń lo yẹtí àwọn obìnrin ló máa ń lo iyùn ọwọ́ àwọn náà ló sì máa ń lo ẹ̀gbà ọwọ́ àwọn ló máa ń lo tọrùn àwọn náà wọ́n tún lè lo worowóró sẹ́sẹ̀ wọn gan kò bá jẹ́ ti gold kò bá jẹ́ ti silver eléyìí ń bẹ nínú ọ̀sùn obìnrin kọ́dà obìnrin tó bá ní àwọn góòlù yẹtúyẹtú tó tún fẹ́ fi kó aṣọ rẹ̀ gbogbo ètò bá ṣe ń bẹ̀ kò sí tó burú ń bẹ̀ yàtọ̀ sí ọkùnrin haramu lọ́jọ́ lórí ọkùnrin o kọkùnrin ọmọ wa lo gold bóyá ìwọ náà lọ fi ẹ̀gbà ọrùn sọ́rùn ti gold wọ ọkùnrin kódà kó ṣe pé nǹkan míì ni wọ́n fi ṣe kí ni wọ́n fẹ́ fi ṣe ọkùnrin mà ni wọ́n ọkùnrin mà ni wọ́n tọ́wọ́ àjò obìnrin torí tọrùn ọkùnrin ò sì gbọ́dọ̀ fi yẹtí sétí irú ọ̀làjú rọ̀wò nù tí ó fi wá di pé ọkùnrin náà fi yẹtí sétí kí ló ṣe ọ́ ọ̀pọ̀lọpọ̀ ló wà jẹ́ pé yóò gborí rẹ̀ lọ fún yàdìrì lọ́kùnrin ó lè ní kí wọ́n bọ̀ ń di ìpàdé àdúrà ó lè ní kí wọ́n bọ̀ ń di pàkọ́ ẹlẹ́dẹ̀ ó lè ní kí wọ́n bọ̀ ń di sùkú lọ́kùnrin fa yóò tún wá fi yẹtí sétí yóò tún wá máa lọ wájú yín ẹ̀yin rò pé sisi ní lọ wájú yín bóyá mo dúpẹ́ ẹni sisi ti ń lọ yìí tó bá kọjú sí yín tẹ́lẹ̀ bá tún rí i pé ah irun mú ni obìnrin a máa hurun mú bí àsọkùn ẹ̀ ni subhanallah islam ọgbà fún wa káwọ sí báyẹn o lọ ń gbọ́ yẹn o islam ṣẹlẹ̀ wọ̀ ẹ rí i pé ẹlòmíì nínú àwa yorùbá yìí tó bá múra tán àwọn kàkún káwọn ti múra àyàfi káwọn tún fi séènì sọ́rùn yóò fi séènì sọ́rùn rẹ̀ yóò tún fi sọ́wọ́ ẹlòmíì gan-an aago tí ó tún fi sọ yóò tún jẹ́ ti gold haram ni gbogbo eléyìí lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa òrùka ńkọ́ kò sí ní tó burúkú òfòrùka sọ́wọ́ lópin ìgbà tí ò bá ti jẹ́ ti gold tí ó bá ti jẹ́ ti gold tó bá jẹ́ pé ti fàdákà ni ọ̀tọ̀ fàdákà òrùka nìkan lọkùnrin mùsùlùmí lè lò torí pé òrùka anabi sallallahu alaihi wa sallam fàdákà ni wọ́n fi ṣe òrùka yìí báyìí anabi sì máa ń fi sí ọmọ àka tí ń bẹ láàrin tààrin àti tọmọdérin ti ọwọ́ òsì ibẹ̀ lànà bí máa ń fòrùka fàdákà rẹ̀ sí àmọ́ òka gold èèwọ̀ ló jẹ́ lórí rẹ̀ ìwọ ọkùnrin kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba wa a gbọ́dọ̀ kíyè sára jama nínú ogekóge eléyìí tí ọ̀tọ̀ tí ọ̀yẹ òun náà ní kárọ́kùnrin kọ́ máa bóra ọlọ́run ọba ti dọ́ bó ti ṣe dọ́ ó sì rí i pé àwòrán tó dáa ló ń fi ọ́ lé lórí ìwọ wá ń sọ pé àwòrán tó fún ẹ kò dáa tó ọgbọ́n tọ́lọ́run ọba wa sọ ni fi ayyi suratin ma sha'a rakkabak orí àwòrán yòówù tọ́lọ́run bá bá fẹ́ ni ló lè gbé ọ lé wàá sọ pé dúdú tó dá ọkọ̀ yọ dúdú ọ̀yọ́ pupa lọ́yọ́ kí ló ṣe àwọn èèyàn dúdú gan tí káràmbà ní pọ̀ fún wa náà rí ẹ lè rìn títí títí tí kẹ́ ẹ funfun kan tí wọ́n máa fi èdù para pé dúdú ló wọ̀ èyí tọ́lọ̀ ń dà wá yìí kò wà wá tó wọ́n máa lọ bleach ara owó tẹ́lómi ń ná lórí ìpara pò ń fẹ́ di funfun túláàsì yìí báyìí ọkọ̀ jantéèyàn fi lè ra ń jẹ́ ilé lọ́dún kan akramakumullah á rí i pé ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú àwọn èèyàn ó ti lo ìpara àbúra títí débi pé bọ́ bá fún yín lówó gan ó lè ṣètò odidi ọ̀sẹ̀ kan tó wọ́ ọmọ ọrùn òórùn para tí ń fi bóra tó sì dáa bẹ́ẹ̀ ẹ wá pupa ẹ̀bí mà dúdú kí ló ṣe yín ìwọ tó ẹ pò pupa bó ṣe pupa yìí kí ló dé tó bí mà dúdú ó ń ṣe rẹ ó ń ṣe rẹ so torí de eléyìí a rí i pé gbogbo pélé tòkè. nínú awọ ara ló ti bó dànù àwọn àpẹẹlẹ ti sàlẹ̀ ló àfi kí nǹkan kan má sí ọ kankan sí ọ débi pé wọ́n ń bùkátà láti rán ara rẹ wọn ò ní rí nǹkan torí pé gbogbo ẹ ti dìdàkudà èyí tó ní ìsinyìí báyìí ìpele tó yẹ pé ọmọ bíi lára ìpele tó yí ti dànù ẹlòmíì wá àsìkò tí bá ń bóra àsìkò aba kí ló dé orí wọn náà tá ń sọpọ ọdá obìnrin ti ń bóra ó ń bóra ó wá sórí hérehére ó sojú pọ́f bí ojú ọ̀bọ ọlọ́run ti dọọdá ó wá sọ́ra rẹ dìdàkudà ọjọ́ tètè jáwọ́ kọ kó jáwọ́ ńbẹ̀ kó rí sẹ́kù bó nítorí pé bó ṣe rí torí délé ọ̀dọ́wọ́ wa nítorí bá ṣe lé wa gbọ́dọ̀ jìnnà sí i ìgbà míì àwọn ọkùnrin ló máa mú àwọn obìnrin ṣìṣe nípa àǹbóra àbóra ó lè sọ pé òun róbìnrin kan a obìnrin yẹn rẹwà gan ó tiẹ̀ pupa kí ló kàn nígbà tí ṣàlàyé pé kọ̀tọ́ kọkùnrin ó máa sọ fún ìyàwó rẹ̀ nípa obìnrin míì gẹ́gẹ́ bóbìnrin ò sì gbọ́dọ̀ máa ròyìn ọkùnrin míì fọkọ rẹ̀ kí ló dé tó fẹ́ dalé rẹ̀ rú kí ló dé tó fẹ́ mú ìyàwó rẹ̀ ṣìṣe ìwọ náà lọ sọ pé kó máa bóra ńgbà tó bá tún bóra tán tó di pé kò tún dùn wò mà wọn náà ló tún gbójú kù lọ́dọ̀ rẹ̀ torí de eléyìí ntọ́lọ́wọ́n bá sílé wà gbọ́dọ̀ jìnnà sí i. akramakumullah ìsìláàmù ọ̀faramọ́ ká máa wa pẹ̀lú kíní ọ̀dà tá fi kún ìkánná eléyìí tí ò ní jẹ́ kó mi gbogbo ibi tó yẹ kọ́kàn tá à ń bá ń àlà gbogbo orú àwọn kò ní jẹ́ omi ọkàn gbogbo ibi tó yẹ kó kàn kí ni fingerprint eh, fingerprint yẹn kò ní jẹ́ kó omi ọkàn gbogbo ibi tó yẹ kó kàn so àmọ́ tó bá pé làálì ni ọ̀tọ̀ lábẹ́ òfin Ọlọ́run kóbìnrin ó lé làálì torí pé làálì ò ní dí omi lọ́nà láti dé gbogbo ibi tó yẹ kó dé tọ obìnrin o ọ gbọ́dọ̀ ṣe gbogbo ohun tí ó fi hàn ipò ń ṣèṣe àwọn káfìrí haram ni lábẹ́ òfin Ọlọ́run kó máa múra bíi káfìrí haramu ní lábẹ́ òfin ọlọ́run kọ́ wá sọ́ra rẹ dẹni tó sọ yìí pé ọ̀ lẹ́nìkan tó ń wá wò kọ́ṣe ju àwọn káfìrí lọ nínú oge rẹ tó ń ṣe. ẹ rí pẹ́lú mi nísìn ọlọ́run ti dá ẹyinjú rẹ dá wọ́n tún wá lọ ra kínní èpo ẹyinjú kan tó yẹ pé wọ́n lẹ̀ mẹ́yinjú kó lè bá dàbí ti mùsù. kí ni tó fẹ́ fi dà sí ìtọ́lọ́run ti dá kò ti dá tó ìtọ́lọ́run sí ọkọ̀ dá tó kọ̀ dá tó tó fi wá jẹ́ pé àfikún sojú kọtọ fóbìnrin o láti wàá máa wọ ṣòkòtò káyé wàá wọ ṣòkòtò gbogbo ẹ wàá ràn sẹ́yìn bámbámbám gbogbo òdì yọta lórí kíni kí ló fẹ́ fi gbà kí ló fẹ́ fi gbà èwo ló ń gbé kátẹ́lómi náà ní tiẹ̀ tó ń tanra rẹ jẹ àwa wí tán gbogbo jíǹsì kúnlé gbogbo àwọn aṣọ alápọ̀nlé gbogbo aṣọ àlùbáríkà táwọn ẹ̀yà àti ẹ̀wọ̀ kọjọ ọwọ́ lójúmọ́ àfi tó gbogbo ẹ̀ ta ń ló wù ọ́ gbogbo ń tọ́lọ́mọba ni ó gbé pamọ́ tó ń ti fi ń tàwé ìròyìn a'udhu billahi minash shaitani rajim ó ní ẹ ṣòkòtò tó ń wọ òun wọ níwájú àwọn obìnrin ẹgbẹ́ òun ni kí ni tó náà gbèdì táwọn náà gbèdì lòun ṣe ń wọ wájú wọn kọ́dà kó ṣe kó wájú àwọn obìnrin lọ́ba ti wọkọ̀ tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba wa nítorí pé lẹ́yìn gan yóò ṣàfihàn rẹ bí ìgbà tó wà ń hòhò ni irú rẹ náà lànàbì sallallahu alaihi wasallam sọ pé kasiyatun ariyat àwọn obìnrin tán wọ sọsọrùn àmọ́ tó ṣe pé hòhò wọn wà ó lòun ò ríru wọn rí nínú ẹni tí yọ jẹnu náà jahannam àbí wọ́n fẹ́ jìyà ni torí ẹlòmíì yọ wọ jíǹsì ẹlòmíì lẹ́gìsì tiẹ̀ ni lẹ́gìsì ni ó gbé wọ́tọ́ yẹ pé gbogbo a'udhu billahi minash ọ̀làjú wò gan lọ́wọ́ àmì eléyìí gan rí tó fi wá jẹ́ pé western civilization western civilization ó sì wá túmọ̀ sí pé kẹ́ẹ́ máa ìhòòhò ní civilization what civilization is that irú ọ̀làjú wo lọ́wọ́ àánú pé kọ́ máa rìn ìhòòhò ọlọ́run tó pọ́n wálé pẹ̀lú pé ká wọṣọ sọ́run aṣọ tó wá ní ká máa wọ̀ sọ́run tó fi pọ́n wálé tó fi sàánù wa kò tún dáa mọ́ àfi kẹ́ ẹ bọ́ hóhò a'udhu billahi minash shaitani rajim akramakumullah kọ̀tọ́ sí obìnrin mùsùlùmí o láti jẹ́ ẹni tó sọ wípé yóò wá lọ́ọ́ máa kunrun orí rẹ̀ ní kọ́lọ̀ oríṣiríṣi ọlọ́kunrun ní pupa ó kun irun orí rẹ̀ láláwọ̀ yeye ẹlòmíì tó kun irun orí rẹ̀ láláwọ̀ aró lóríṣiríṣi wípé bóge ṣe gbànú níìsì ìsìláàmù ọ̀farama nítorí pé ẹni tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ń ṣe ní farajọ àwọn kèfèrí ó sì fẹ́ fi dá fìtínà lẹ̀ tó bá jẹ́ pé irun orí rẹ̀ ló ti hu ewu ewu ti kún orí rẹ̀ kò sí tó burú ewu tó kún rira kò burú pé kò fi kò fi làálì kò fi pa làálì là á fi pewu kìí ti pọ́ àlọ́ dáì rẹ̀ ní kọ́lọ̀ black torí tó bá ti dáì rẹ̀ ní kọ́lọ̀ tó jẹ́ dúdú ọlọ́run ọbọ̀ làánà rẹ̀ ọlọ́run làánà ẹni tí bá ń fi kọ́lọ̀ dúdú tí máa fi ń dá irun orí rẹ̀ àbí irun ara rẹ̀ lẹ́yìn ìgbà tó ti di funfun torí ọ̀dọ́ wa wa ẹja kíyèsára o gbogbo aṣọ wà wọ̀ tọ́jú pé wọ́n máa ṣàfihàn rẹ wípé ìhòòhò rẹ ń hàn síta ọ̀ gbọ́dọ̀ wọ ìwọ obìnrin ìwọ obìnrin ẹ̀sìn Islam sọ pé kó wọ jìlbáàbù rẹ jìlbáàbù rẹ kó wá látòkè títí délẹ̀ kó borí rẹ títí wá sísàlẹ̀ lọ́nà tó ṣe wípé ọ̀ máa bẹ nínú àpọ́nlé rẹ yá ayyuhan nabi qul li azwajika wa banatika wa nisa'il mu'minin yudnina alayhinna min jalabibihin dhalika adna أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما إلى النبي صلى الله عليه وآله وسلم sọ fún àwọn ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ bìnrin àti gbogbo àwọn obìnrin mùsùlùmí lápapọ̀ pé kí wọ́n gbé ẹ̀wù wọn gbàgẹ̀rẹ̀ wọ̀ eléyìí tí ó wà látòrí wọn títí dé sàlẹ̀ lọ́ngbọ́n yẹn o tó o bá jẹ́ ìyàwó ànábì tó o jọmọ ànábì tó o sí nínú wa nisa'il mu'minin àwọn obìnrin àwọn amúmìnì àbí wòye ṣe mùsùlùmí ni ìwọ lọ̀rọ̀ ń báwí o ìwọ lọ̀rọ̀ ń báwí tẹ́ pé bọ́ọ̀ bá ti rìn hòhò ó tí ì mọ̀ pọ̀ jáde lè ọ̀pọ̀lọpọ̀ àìmọye ìgbà sọ́mu kí lẹ́ ń jà pẹ̀lú ọkọ rẹ̀ lórí pé bó ń ṣe ń síra lè wọ̀n farama ó sì máa sọ pé tí wò ó senu tí ọba wọ̀ fún kọ́kọ́ lẹ̀ lẹ́nu ẹ̀ lẹ́nu ẹ̀ tó sì mọ̀ pé àwọn obìnrin tó jẹ́ dáńfó wọ́n kún ta tí wọn ọ̀rẹ́ ni sọ fún wọn pé àwọn fẹ́ wọn á ń bọ̀sibọ́sì tòkunbọ̀ tí wọ́n fẹ́ síra rẹ̀ ń tòkunbọ̀ ni

ezekutọ asọkọ àwọn kan ní wọ ẹkẹ sẹyìn lọ́lọ́run bá wí léèsì tẹlómi wọ jáde nínú àwọn obìnrin ihò tí ń bẹ lára rẹ̀ gborí ọmọ tuntun sẹlẹyìn náà yọ kò kúkú yọ nígbà tó sì máa pé kò sí tó burú mẹ kan landing ẹ tún rán sí kí ló dé tẹ rán sí ṣebí kò burú gbogbo òdì yín kí ló dé tẹ rán nǹkan sí lásán. wáyé o tábà wàá fẹ́ ra wa tán lọ́kọ àtìyàwó àwọn ẹ̀kọ́ kan bẹ tá a gbọ́dọ̀ tẹ̀lé o tá a bá tẹ̀lé yóò jẹ́ kí ìgbéyàwó wa kó tọ́jọ́ yóò sì jẹ́ kí àjọbẹ fúnra wa títí di ọjọ́ alẹ́ wa yóò fi já sí pé ikú nìkan òní ò ṣe ìpínyà láàrin wa àmọ́ tá a bá ti mójútó àwọn ẹ̀kọ́ yìí tá a sì máa sọ ìkọ̀sílẹ̀ ọmọ wáyé ìkọ̀sílẹ̀ ó tọrọ fọ́nkálé irú èyí tí gbanis lọ́pọ̀lọpọ̀ àyè á rí i pé àwọn obìnrin ọ̀pẹ́ ńlẹ̀ ọkọ mọ́ á rí i pé àwọn ọkùnrin wọn ò di ìyàwó mú lọ títí mọ́ eléyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ kọjá yìí pé wọ́n ti kọ́ lágbájá lẹ̀ tàmẹ̀dò sí ńlọ ọkọ mọ́ ó ti lé ìyàwó rẹ̀ dànù òun náà ní nǹkan táwọn èèyàn máa gbọ́. àwọn ẹ̀kọ́ àti àwọn ojúṣe wà lórí ọkọ àti lórí ìyàwó tí èkíní wọn tó gbọ́dọ̀ ṣe fún ẹnìkejì rẹ̀ tó sì gbọ́dọ̀ mójútó láwọn nǹkan tó jẹ́ ọ̀ranyàn nítorí kí ìdùnnú kó lè bá a wà láàrin lọ́kọláya nítorí kí gbèsè ayé wọn kó lè bá a dùn kó lè bá a dára àwọn nǹkan wọ̀nyí kò ṣeé má ṣe ni wọn o lópin ìgbà tá a bá fẹ́ kí àlàáfíà jọba láàrin ọkọ àtìyàwó ọlọ́run ẹlẹ́dàá wa ó ní walahunna mithlu alladhi alayhinna bil ma'ruf walir rijali alayhinna daraja wallahu azizun hakim ọlọ́run láwọn obìnrin tẹ́ rí yẹn àwọn náà ní ẹ̀tọ́ lórí ọkọ wọn irú ètí àwọn ọkọ wọn náà ní lórí wọn subhanallah kìí máa ṣe wọn nìkan ló ní ìwọ lórí ìyàwó rẹ ìyàwó rẹ náà máa lẹ́tọ̀ọ́ lórí rẹ àmọ́ lóde wọn bí gbogbo òfin ọlọ́run ọba ti ṣe wí ọlẹ́tọ̀ọ́ lórí ẹ̀ òun náà ní ìwọ lórí rẹ bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run ní a fún àwọn ọkùnrin lájùlọ lórí àwọn obìnrin síbẹ̀síbẹ̀ ìyàwó rẹ̀ náà lẹ́tọ̀ọ́ lórí rẹ̀ wàlláhu azizun hakim ọba tó lágbára tó borí lọ́lọ́n ìdí fi ṣe gbogbo òfin tó ṣe hakim onáàsì lọ́ba tó gbọ́n ní ọgbọ́n tó ṣe ipò dópin akramakumullah nínú àwọn ìwọ ìyàwó lórí ọkọ rẹ̀ ìwọ ìyàwó lórí ọkọ rẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí ọkọ kọjá ẹni tó ṣe pé yóò máa náwó lórí ìyàwó ó sì máa náwó lórí àwọn ọmọ rẹ̀ àti gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú ìnáwó bí aṣọ ó pèsè aṣọ fún ìyàwó rẹ̀ tí ó máa wọ̀ èsì pé tí ìyàwó rẹ̀ bá wọṣọ sọ́rùn bàbá rẹ̀ lọ́ra fún àbó náà lọ́ọ́ bó ṣe rówó ọlọ́mọdé ṣebí ìwọ lo ipò tó bàbá ọmọ ṣe tó fi ránṣẹ́ palákàrà jẹ́jẹ́jẹ́jẹ́ lo rẹ̀ ọba lọ fẹ́ lómi ìwọ náà lọ sọ pé ọfẹ́ fẹ́ ìwọ fẹ́ jọkọ gbogbo aṣọ máa ń ọmọ ọmọ bó ń ṣe ń pèsè rẹ̀ eléyìí tí ò túmọ̀ sí pé kíyàwó san páwálé ọkọ torí pé míì náà kan tún wà tẹ́kí tíyàwó bá ń bọ̀ wálé ọkọ ẹ ṣe bí bọ́yá ń lọ kẹ́ nìkan kan yóò gbé pápá ṣé ẹ ti dé náà nù á ti dé náà nù ẹrù tẹ́ wá gbé wá ń kọ́ ọkọ̀ eléyìí ń ga ọ yọ sọ pé ti pín lánàá òun ti pín fáwọn àbúrò òun àwọn ò ní mú nǹkan kan wá lé ọkọ̀ tá nìranù kò tún dáa tó à á ṣe dáadáa sọmọ wa tí ń lọlé ọkọ lọ́nà tó ṣe pé yọ lẹ́rù tiẹ̀ tó náà kó wa ṣùgbọ́n láti ìgbà tó bá ti délé ọkọ gbàrà títí lọ ọkọ ni ó máa pèsè gbogbo àwọn aṣọ tí ìyàwó bá máa lò yóò tún fi kún ètò tí ní tẹ́lẹ̀ bákan náà ibi tí ìyàwó máa gbé ilé ìtọ́ bá mu tó ṣe déédéé pẹ̀lú bí ìyàwó rẹ ti ṣe rí ó pèsè rẹ̀ fún un ebe ò ti mọ ìyàwó rẹ ìwọ ọmọ ọlọ́lá lọ fẹ́ láti ìjọ́ tí bàbá rẹ̀ ti bí kò sùn orí ẹni rí orí bẹ́ẹ̀dì ló máa ń sùn ọlọ́run ràn ọ́ lọ́wọ́ ó pèsè bẹ́ẹ̀dì fún ìyàwó rẹ̀ kódà kàtífà tí ń fi ń sùn kàtífà tó ṣe pé téèyàn bá bẹ́ẹ̀lù oná tìyàn ni níbi tó lágbára dé ibẹ̀ irú rẹ̀ náà lọ́ọ́ rà fún torójú rẹ̀ kúkú fọ́ tẹ́lẹ̀ tó fi lọ́ọ́ fẹ́ ọ̀gẹ́ ṣe fẹ́ ọ kó lè bá kó lórí ẹni kó dẹni tí wọ́n máa sùn lẹ́lẹ̀ bó ṣe jẹ́ pé ìyàwó mi náà tó ṣe pé ẹ fẹ́ ilẹ̀ ẹlẹ̀ ni máa sùn orí ẹni ni máa sùn nígbà tẹ gbé délé ọkọ tẹ bá ní kó máa sun orí bẹ́ẹ̀dì yọ bọ́ lẹ̀lẹ̀ ni yọ sọ pé òun ò sun bẹ́ẹ̀dì rí má fi ti ọ̀dà lọ tó bá ti jẹ́ ipò ọba fẹ́ sùn pẹ̀lú òun ilẹ̀ ilẹ̀ lájọ máa sùn tó nígbà tó yẹ pé ìwọ náà rí bẹ́ẹ̀ tó fi fẹ́ bẹ́ẹ̀ kò sí wàhálà pèsè ní tó bá ṣe déédéé pẹ̀lú kálukú fún. ìjẹ́ imú orí ìwọ ọkọ ó pèsè jẹ ó pèsè mú fúnyàwó rẹ o gbọ́dọ̀ fìyà jẹ o gbọ́dọ̀ pa o gbọ́dọ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ kó pèsè rẹ̀ ó sì gbọ́dọ̀ ṣe nǹkan kan nínú gbogbo àwọn nǹkan wọ̀nyí kọ́ ọmọ wa ṣèrègùn ṣèrègùn sí ta ni lórí kíni ṣebí jẹjẹjẹjẹ rẹ ni ọba wà láyé rẹ wọn náà lọ sọpọ fẹfẹ kí ló á dé kí ló di lẹ́nu ẹ ẹnu rẹ ọ̀ràn rọ torí délé yìí wàá ṣe dáadáa síyàwó rẹ wàá máa dùn nínú wàá máa bá gbé lọ́nà tó dáa wàá sì jẹni tó so pé pẹ̀lú pẹ̀lẹ́ ìrẹ́rìn músẹ́ ìtújúká ni ló fi máa bá ìyàwó rẹ ṣe gbogbo ìgbà tíyàwó rẹ bá ń bínú ìwọ jẹni tó ṣe sùúrù ó sì jẹ́ ẹni tó ṣe pé ìgbà tí máa bara jẹ́ wàá máa wọ́nà láti mú yọnu wàá máa fara da ìnira rẹ̀ wàá sì máa gbìyànjú láti jẹ́ pé ọ̀ ń tọ́jú rẹ̀ nígbà tí ń sa rẹ̀ wàá máa ràn án lọ́wọ́ níbi àti ṣiṣẹ́ ilé má dáadáa ṣe ilé kì ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ ìyàwó ni wàá sì máa pálàṣẹ láti ṣe ń tọ́jú ọ̀ràn lórí gbogbo wa eléyìí tá a gbọ́dọ̀ ṣe nínú ẹ̀sìn ọlọ́run torí mùsùlùmí ni wá. ṣáájú ká tó jọkọ àtìyàwó ara wa mùsùlùmí ni wá dandan ni ká mójútó ẹ̀sìn Ọlọ́run kò sáǹfààní nínú ọkọ tí ò ní pàkíyèsí ìyàwó rẹ̀ láti sin lọ́run kò sáǹfààní nínú ọkọ tí ìyàwó rẹ̀ ọpẹ̀sìn tì tí ọmọ wa wòran pé ní tọ́ba òkò ṣe wọ́n kú ti sọ pé obìnrin ọ̀lẹ́sìn tá ń sọ bẹ́ẹ̀ tá ń sọ bẹ́ẹ̀ ní tí wọ́n sọ yẹn sọkúsọ ni obìnrin lẹ́sìn ọkùnrin náà lẹ́sìn torí pọ́kùnrin fẹ́ wà àlìjẹ́nà obìnrin náà wà àlìjẹ́nà o sì gbọ́dọ̀ ran ìyàwó rẹ lọ láti fi gbogbo ní tọ́ba jẹ́ ìwọ́lẹ̀ o gbọ́dọ̀ dágunlá sí ìyàwó rẹ ń ṣe gbogbo ní tí ọ̀dà

ọ gbọ́dọ̀ di tíyàwó rẹ tí ò lè rù ọ gbọ́dọ̀ dìrù tíyàwó rẹ máa ń tọrọ nkankan eléyìí tó ṣe pé wọ́n lágbára lé lórí nǹkan yẹn sì ṣe haram gbìyànjú láti ṣe fún ìyàwó rẹ sọ ìyàwó rẹ fi iyì rẹ fi iyì rẹ torí òun náà ni kọ́ ọ máa jẹ gbádùn rẹ̀ ní ìgbádùn eléyìí tó ṣe pọ́tọ́ ní gbogbo àsìkò tó bá wọ̀ àti bó bá ti ṣe wọ̀ ní gbogbo àsìkò tó bá wọ̀ àti bó bá ti ṣe wọ̀ lópin ìgbà tó bá ṣe é pé ìgbádùn rẹ̀ tó ń jẹ ìgbádùn rẹ̀ yẹn kò jẹ́ nǹkan tí ń kó ní rábọ̀n kò sì jẹ́ pé ọ̀ jẹ ìgbádùn rẹ̀ lọ́nà tí òfin ní rojú ṣe tọ́lọ̀ lọ́nà tí òfin ní rojú ṣe tà nàbì sallallahu alaihi wa sallam tí àwọn bá tọrọ oúnjẹ fún lóúnjẹ tí wọn náà bá jẹun o gbọ́dọ̀ fún lóúnjẹ ìwọ ń jẹun ìyàwó ò jẹun irú èwo lélẹyìn ìwọ ń mumi ìyàwó ò mumi irú èwo lélẹyìn ìwọ náà dáṣọ dáṣọ fún ìyàwó rẹ tí ìyàwó rẹ bá tọrọ aṣọ fún láṣọ ìyàwó rẹ wá sí ọ ìyàwó rẹ sí ọ ó ti kìlọ̀ fún kọgbọ ọkọ yìí sí níbùsùn kọgbà ọwọ àrí pé lúlù lọ̀rọ̀ rẹ ọgbà ọgbọdọ gbá létí o anabi sallallahu alayhi wa sallam ọlọ gbọ́dọ̀ gbá létí ọgbọ́dọ̀ gbáyàwó rẹ̀ létí ó sì gbọ́dọ̀ bàjẹ́ ọgbọ́dọ̀ búlé ìbò ara ọgbọ́dọ̀ búlé ìbò ara tó bá sì fẹ́ kọ̀yìn sí nígbà tó kọ̀yìn sí yẹn ọgbọ́dọ̀ kọ̀yìn sí àfi lórí bẹ́ẹ̀dì ẹjọ wà lórí bẹ́ẹ̀dì náà ni àmọ́ kàkà kọ kọjú sí ẹ̀yìn lọkọ sí Abu Hurairah radiyallahu anhu ọgbẹgbà wa látọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní istawsu bin nisa'i khayra ó ní ẹ máa para yín láṣẹ lórí àti máa ṣe dáadáa sáwọn obìnrin o fa innahunna khuliqna min bala' nítorí látàrí egun ẹ̀fọn àyà lọ́lọ́wọ́n bá ti dá wọn o wa inna a'waja shay'in fi bal'i a'la eléyìí tó sì lọ́jù nínú egun ẹ̀fọn àyà òun náà lágbọ̀n òkè rẹ̀ fa in dhahabta tuqimuhu kasarta tó bá ní dandan eegun tó lọ́yùn ọ̀fẹ́ wa in taraktahu tó o bá sì fi sílẹ̀ ní lílọ́ tó wà lam yazal a'waj kò ní yé bẹ́ẹ̀ lílọ́ ó sì máa gbádùn rẹ̀ bẹ́ẹ̀ náà ìyẹn ni pé téèyàn bá sọ pé ìyàwó òun ibi tó kù sí òun àfikún òun túnṣe náà ni tí o bá ti gba túnṣe à tí o bá ti gba túnṣe ọkàn tó sì ti lè kan kíkọ́ lẹ́nu àmọ́ tó fi sílẹ̀ ní lílọ́ tó wà tó ń ṣe túnṣe níwọ̀nba rẹ̀ ọmọ gbádùn rẹ̀ ẹ̀ sì jọ ẹ máa para yín láṣẹ pẹ̀lú pé kẹsì dáadáa sáwọn obìnrin o àlè imáàmù Bukhari àti Muslim ló gbà wá. tọ ọkọ ńkọ́ ìwọ tiẹ̀ lórí ìyàwó ó náà ní pé ìyàwó yẹn ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ o kọ́ ọ máa ṣiṣẹ́ sin ọkọ rẹ ẹ̀hẹ́n ó ràn ọkọ rẹ lọ́wọ́ ó tún lé ọkọ rẹ sí ó ní jẹ́ni tó ṣe pé yóò máa bà nǹkan ọkọ rẹ jẹ́ ó tún lé rẹ sí ó tó lé rẹ yóò dá ó máa tọ́jú àwọn ọmọ rẹ̀

tẹ̀rín tọ́ya ya ló fi máa pàdé rẹ̀ wàá sì ti soge dẹ́dẹ́dẹ́ fọ́kọ rẹ̀ kó tó di pé dé sì máa kún ọkọ rẹ̀ lé wàá máa yẹ sí wàá máa bá a sí pẹ̀lú èyí tó dáa sì máa wá gbogbo ọ̀nà tọkọ rẹ̀ ní ìsinmi tó ti wà lọ́dọ̀ rẹ̀ máa wá ọ̀nà tó sì jẹ́ kí ìdùnnú máa wà pẹ̀lú ọkọ rẹ̀ jẹ́ kí ọkọ kínú tó bá wà nílé kése pé máa tí ò bí ká sẹ́lọ̀ ọba bá wa wàá máa jìnnà sí ní tó lè bí ọkọ rẹ nínú o gbọ́dọ̀ jáde nílé ọkọ rẹ láì gba yọ̀ǹda rẹ. o sì gbọ́dọ̀ ọkọ rẹ fáráta o sì gbọ́dọ̀ máa náwó ọkọ rẹ láì gba yọ̀ǹda gbọ́dọ̀ mẹ́nìkan wọnú ọkọ rẹ tọkọ rẹ ọ̀fẹ́ kọ́ wọnú ilé òun ọ̀ràn àyàn rẹ kọ sọ́yìí ọkọ rẹ kó ọkọ rẹ lọ́wọ́ bọ́ Ah, iṣẹ́ ńlá ní ṣe o iṣẹ́ ńlá tó ṣe pé kò kéré síṣẹ́ tọkùnrin ṣe lóde torí ẹ̀ tábà sọ pé dandan kọkùnrin ọbẹ̀ ta kóbìnrin ọbẹ̀ ta kó ní kálukú wọn máa ṣalájà pa ọ̀dájú pé á padà fi lé lẹ̀sẹ̀ lómi ni ọ̀dájú pé àwọn ọmọ wa wọ́n padà dánmọ ọlọ́mà kódà kó ṣe pé agbanani agbọ́mọ ọ̀dọ̀ àwọn ọmọ padà dánmọ anani àwọn ọmọ padà dánmọ ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ gan lọ́pọ̀lọpọ̀ gbà yóò padà máa gbójúṣe ìyàwó ṣe eléyìí tí máa ń sọ̀pọ̀lọpọ̀ obìnrin dání tí ọlọ́kọ̀kọ̀lọ́kọ̀ máa kí ló sí ọ kí ló ṣẹlẹ̀ ọmọ ọ̀dọ̀ lágbá lọ́ba dípọ̀ gbàyè má mi lọ́wọ́. alihamudulilayi rabil alamin adúgbò fún ọlọ́ba ọlọ́ba kó ṣàánú wa kó ṣọ́ wa níbi ìwà tí ọ̀dá ọ̀rọ̀ ní àti gbígbọ̀ ẹja bí èjú káké sára wọ́n bá a sọ̀rọ̀ lórí ìwọ lọ́kọláya eléyìí tó yẹ pé tá a bá lè gbìyànjú láti lè tẹ̀lé àní ní wàhálà àní ní sòrò láàrin lọ́kọláya ṣùgbọ́n téèyàn bá ti gbìyànjú téèyàn bá ti fi apá téèyàn tẹ̀lé à wàhálà àti mọ́tẹ́yìn ẹ̀ jáde àwọn àpèjúwe rẹ̀ ní ẹ̀mẹ́nubà fún wa ẹjẹ́ gbìyànjú káàkiri sára káwùjọ wo lè bá a dá torí pé tí àárín lọ́kọláya bá dá àwùjọ dá kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣùgbọ́n tí àárín lọ́kọláya ọba ti dá àwùjọ ò ní dá torí pé àwọn ọmọ táwọn náà jáde láti bẹ̀ ńkọ́ ó súnmọ́ táwọn náà fẹ́ tọrọ ìlànà àfikún náà bá kọ́ sọ wa níbi mùsíbà àti tí yóò máa yí àwọ̀ ara wa padà ìtọ́nà dá fún wa náà dáhùn ó ti dá pọ̀jù ẹni ọlọ́run bá dáhùn pa àǹfààní ní fọmọ bí ó sì máa lù dáadáa kọ́mọ̀ sọ di nǹkan mi ẹni ọlọ́run bá sì dá dúdú náà kó ní òkè sára ètò wa báyà ló jẹ́ jù onípa àrí láwùjọ àwọn ẹlẹ́sìn náà nísìn ẹ̀jẹ̀ àbíyànjú ká kè sára tó bá jẹ́ pé lódodo làbá ń tẹ̀lé òfin ọlọ́run ní ti pàápàá ká jìnnà sáwọn wa tí ò dá yẹn tó ra burú ní òkú wa bá wa láyé àti lọ́la nìkẹ́ náà nígbà aládùn sí ní alẹ́ tòní ẹja pàdé àwọn olùmọ̀ádé dásìkò yìí ní ọ̀la kọ́lọ́sọ̀wájú ọ̀la lọ́wọ́ sálámù alaykum wa rahmatulahi wa barakatuh.